gbogbo ẹni tí bá ń wọlé mo kín ẹ káàsán a kú dédé àsìkò yìí a kú ọjọ́ méjì jọ mẹ́ta ah, <laughs> ẹni tó bá ti ga kò ní fẹ́ kí ẹni tó ga kó ṣubú láíláí ah, gbogbo wa la rí àwọn la fídíò kan tó ń trend láti àná nípa ọ̀rọ̀ Muyideen lóòótọ́ mùsùlùmí ni Muyideen ṣùgbọ́n nírọ̀lẹ́ yìí èmi gẹ́gẹ́ bí àfa àti mo jẹ́ mùsùlùmí mo wá ní wíwá pé mo jẹ́ ènìyàn bíi Muyideen mi ò wá ní wíwá pé mo jẹ́ mùsùlùmí torí pé Muyideen náà jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kó tó bọ́ sọ́wọ́ Àgbàlá Gabriel mi ò wá níwá yẹn o gbogbo àwa tí a dẹ̀ jẹ́ olórí pípé mo mọ̀ pé ẹ̀yin tí ẹ̀ ń wò wá orí yín pé ju àwa tá à ń sọ̀rọ̀ lọ o ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ọpọlọ yín pé ju àwa tá à ń sọ lọ ẹ dákun mi ń wá ní wíwá pé mo wá ní àwọ̀ ẹ̀sìn mo wá lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel Oríyọmí Hamzat àti Muyideen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 àgbàlá Gabriel ẹnìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ wá ìpayà Ọlọ́run rí ẹnìyẹn gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ kọ́kọ́ wá ìpayà Ọlọ́run rí kó tó sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹni tí ó bá ìnfàìtì ìpayà Ọlọ́run sínú ayé rẹ̀ kó tó dá sí ọ̀rọ̀ yẹn ó máa ṣe ọ̀rọ̀ yẹn dá sí gbogbo ẹni tí ó máa gbọ́mi ẹ dákun mọ́ fẹ́ fi làákàyè gbọ́mi ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹni làákàyè jù wá lọ ẹni làákàyè jù wá lọ ṣùgbọ́n hmm, ọ̀pọ̀lọpọ̀ situation báyìí irun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àgbàlá Gabriel lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá kó èrò sábẹ́ o títí àgbàlá Gabriel ó hàn ní o torí pé Ọlọ́run ti ṣe ní àlàmí Ọlọ́run ti ṣe ní ẹni tí gbogbo ayé mọ̀ gbogbo ẹni tó bá ní àwọn èèyàn látòrí èèyàn márùn-ún tí ń control nírú nǹkan yìí èmi tí mò ń sọ̀rọ̀ personally yìí mo lé àwọn tí wọ́n yí mi ká tán bẹ lábẹ́ mi irú tó ṣẹlẹ̀ ságbàlá Gabriel ó ti ṣẹlẹ̀ jẹ́mi náà rí ó ti ṣẹlẹ̀ kò sí ẹni tí ó kó àwọn èèyàn sàbẹ́tìrù nǹkan yìí tí ò ní tí ní ẹ̀sìrẹ́ǹsì irun tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel yìí Aláàjì Oríyọmí wàláì mo lè fi gbogbo nǹkan búra pẹ̀lú tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel yìí ó ti máa ṣẹlẹ̀ sáwọn náà ṣùgbọ́n kò dórí social media ni kò sẹ́ni tó máa kó àwọn èèyàn sábẹ́ tí wọ́n ń bá ṣe lábẹ́ rẹ̀ tí n ti ń ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel yìí tí ò ní í ṣẹlẹ̀ sóun náà ìwọ tí ó tí ì ṣẹlẹ̀ sí máa retí tiẹ̀ yóò padà ṣẹlẹ̀ for one reason or the other máa sọ reason tí irú nǹkan fi máa ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n bá kó àwọn èèyàn sábẹ́ ẹni tí ó bá ti ṣẹlẹ̀ sí be expecting your own your own is coming kó o dẹ̀ lọ́ọ́ máa gbáradì sílẹ̀ fún nǹkan yẹn pé yóò padà ṣẹlẹ̀ torí pé ẹnìkan kò lè mọ ọmọ òrukàn tọ́jú bíi àwọn òbí rẹ̀ ẹnìkan kò lè mọ ọmọ ọlọ́mọ tọ́jú bí àwọn tí wọ́n ní kò síbó kọ́ ọ ta lé kọ́ ọ ta ọ̀nà o ò lè mọ ọmọ òrukàn àtọ́jú o ọmọ ọlọ́mọ ẹ lọ béèrè gbogbo àwọn tó bá tọ́jú ọmọ ọlọ́mọ kí náà má fi san gbogbo ẹni tó bá mọ ọmọ ọlọ́mọ sọ́dọ̀ ẹ̀yin ẹ béèrè nípa experiences wọn àwọn tó ní tó ti mú èèyàn ọmọ ọlọ́mọ sọ́dọ̀ rí kẹ́ ẹ máa gbé orí ahun orí màálù fún ọmọ ọlọ́mọ ẹ máa ṣe ni o kẹ́ ẹ máa gbé orí orí àgbò odidi àgbò odidi màálù kẹ́ ẹ pa ọmọ tẹ́ ẹ mú sọ́dọ̀ yẹn ẹ̀yin ẹ odidi màálù sí níwájú yóò máa tó rò ń ro pé tó bá jẹ́ pé ọ̀dọ̀ màmá òun ọ̀dọ̀ ìyá òun ọ̀dọ̀ bàbá òun wà ah bóyá odidi màálù mẹ́fà lòun ọba máa kó wájú ní tí a máa rò nìyẹn o ṣùgbọ́n mi tí ìfẹ́ wọ inú ọ̀rọ̀ yẹn lọ. ọ̀rọ̀ Muyideen ọ̀nà méjì lọ́bádé gbogbo ẹ̀yin ayé ẹ̀yin onílàákàyè mi ń wá ní wíwá àtẹ̀sìn mo wá ní wíwá ìjẹ́nìyàn Muyideen ènìyàn ni Àgbàlá Gabriel ènìyàn ni Aláàjì Oríyọmí ènìyàn ni wọ́n nǹkan méjì ló lè fa ìgbésẹ̀ tí mú ìdí ìgbé yẹn kí ni nǹkan àkọ́kọ́ ó ní pé nínú kó jẹ́ pé ogun ingrate kéèyàn jẹ́ aláìmoore kó máa dààmú ìdí ìlààmú ogun ká má láṣeyọrí. ká padà fìdí sú ẹni tó bá ṣe wá lóore ó lè jẹ́ ogun ibi tí mo ń lọ nìyẹn ogun kéèyàn ya láìmoore wọ́n kọ́ ni o òun náà lọ́gbà o òun náà ló bẹ́ẹ̀ ogun kéèyàn ya láìmoore sí ẹni tó ṣoore fún wa nínú kọ́ máa da kọ́ máa dà láàmú tàbí ogun ká má débi àṣeyọrí ẹni ọlọ́run má fi jẹ ẹnì kọ̀ọ̀kan wa ẹni tí bá ń jà bí ọ̀rọ̀ rẹ̀ ṣe máa yọrí sí nìyẹn o ẹni tí irú ogun yẹn bá ń jà ibi tí ọ̀rọ̀ wọn máa ń yọrí sí nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó ní ó jẹ́ pé Muyideen gangan fúnra rẹ̀ ó wà psychological disorder mentally disorder ọ̀nà méjì tí mo fẹ́ ká wá ẹni tí ń ṣe Muyideen sí nìyẹn. torí pé tá a bá wá sọ pé Muyideen wà psychological disorder mental disorder hmm. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn jinlẹ̀ o ṣé ẹ̀kọ́ kan ní ẹ máa ṣe Muyideen ni àbí gbogbo ìgbà torí Muyideen tẹ́ ń wò yẹn ó ní làákàyè o Muyideen tẹ́ ń wò yẹn ọpọlọ rẹ̀ pé o ó ní làákàyè ọmọ tí ń ṣe o nígbà tí wọ́n fẹ́ gbé ìwé ilé tí wọ́n fẹ́ hand over ìwé ilé rẹ̀ fún un tí wọ́n ní kí Muyideen ọ̀sáyìn wọ́n ní kí ìyàwó rẹ̀ ọ̀sáyìn ẹni tó bá wà psychologically disorder kò ní hùwà tí Muyideen hù mẹ́yẹn o ẹ mọ̀ tí Muyideen ṣe ni ó gba pẹ́ẹ̀n lọ́wọ́ aláàjì Oríyọmí ó ní kíyàwó òun kọ́mọ́ sáyìn sẹ́ẹ̀rí borí rẹ̀ pé ọgbà pen lọ́wọ́ aláàjì Oríyọmí torí pé ojú tí mo kọ́kọ́ fi wo ọ̀rọ̀ Muyideen tẹ́lẹ̀ ni pé ó ṣeé ṣe kó jẹ́ pé Muyideen ní spiritual problem àbí àbí psychological disorder mental disorder ojú tèmi fi wo Muyideen tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ tí wọ́n ní kí Muyideen ọ̀sáìn Àgbàlá Gabriel jókòó Oríyọmí jókòó ìyàwó Muyideen àti Muyideen dúró Muyideen sáì tán wọ́n ní ta ló máa bí ẹ witness Muyideen ìyàwó Muyideen fẹ́ gba pen Muyideen já pen gbà lọ́wọ́ ìyàwó rẹ̀ ó ní kí ìyàwó wọn ọmọ sáyìn ibẹ̀ ni mo ti rí pé orí máa yìí pé ọmọ ti ń sọ ọmọ ti ń ṣe ṣùgbọ́n bó ṣe wá ọmọ ti ń sọ ohun tọ́mọ ti ń ṣe ohun sá wá lè sọ pé ó ní mentally disorder mọ́ lẹ́ni tó mọ̀ pé obìnrin yẹn ó ti fi allegation kan obìnrin yẹn against Àgbàlá ó fi allegation kan obìnrin yẹn against Àgbàlá Gabriel ó believe pé obìnrin yẹn ti gbà bọ̀dẹ̀ fóun ó yarí ó sign ẹni tó rí rẹ̀ ọ̀bá pé kò ní í ṣe ń tó ṣe yẹn ẹni tó bá wà psychological disorder kò ní í ṣe ń tó ṣe yẹn ẹni tó bá jẹ́ pé ó wà mentally derailed kò ní í ṣe ń tó ṣe yẹn bàbá n tó fi mú tọ́ mọ̀ pé ìyàwó òun ah, ó dàpọ̀ ọmọbìnrin ti gbà bọ̀dí fún mi. tọ́já pé ìgbà tí ọ̀gbà kí ọmọbìnrin yẹn sáìn gẹ́gẹ́ bí witness nǹkan méjì lóró tí òbí gbà kó sáìn ó bì ní ìpè tọmọ yẹn bá sáìn tọmọbìnrin yẹn bá sáìn ó ṣeé ṣe ó pé ọmọbìnrin yẹn ni ọ máa ní ilé yẹn máa gba ilé yẹn mọ́ lọ́wọ́ ó ṣeé ṣe pé máa padà gbé fáìlì dọ́kúmẹ̀ntì ilé yẹn lé lọ́wọ́ pé torí pé kò fi ilé yẹn ta bàbá àjẹ̀bú bá dẹ̀ ti gbélé obìnrin yẹn lọ́wọ́ pé òun ò ní nǹkan kan ṣe nínú ilé yẹn nínú tí mo rò pé ó rò ẹlẹ́ẹ̀kejì nínú tí mo rò pé ó rò ni pé tí obìnrin yẹn bá fi sign on behalf of òun dọ́kúmẹ́ǹtì òun yẹn dọ́kúmẹ́ǹtì nì ó ṣeé ṣe kó mọ́ fàlíìdì sóhun bọ́rọ̀ the aspect mentally disorder so ló jẹ́ mọ́ wò pé Muyideen àwọn èèyàn ń sọ pé ó jà pé àrùn ọpọlọ ń sí èmi ò rò pé àrùn ọpọlọ ń ṣe Muyideen o mi rò pé àrùn ọpọlọ ń ṣe Muyideen so tó bá wá jẹ́ pé àrùn ọpọlọ ò ṣe Muyideen ẹ wá jẹ́ ká wá ìgbésẹ̀ tó gbé yẹn ká wá lọ síbi spiritual problem pé bóyá ó ní spiritual problem kó má bàa láṣeyọrí bóyá ó ní spiritual problem pé bóyá spiritual problem tó ní lọ́jẹ́ kó wà ingrate kó máa wù wá láìmoore sí ẹni tí ó ṣe lóore torí pé tùmí tá a bá ní tanra wa oore ni àgbàlá Gabriel ṣe Muyideen o oore ni àgbàlá Gabriel ṣe Muyideen o irú oore yìí aláàjì Oríyọmí náà ń ṣe o irú oore yìí àwọn tọ́lọ́wọ́n bá kẹ́ láwùjọ ń ṣe o irú oore yìí èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí mò ń ṣe ṣùgbọ́n hmm, ah, ẹni tó bá wà ní street ó sọ̀rọ̀ ó ṣe lóore o ẹni tẹ́ ẹ bá pick láti street wàláyì tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ tún ayé wọn rọ èèyàn padà máa jẹ̀bi ni. I'm not here to condemn Agbala Gabriel. I'm not here to condemn Agbala Gabriel. He is a man of God. Ó ń ṣiṣẹ́ tí Olúwa gbélé lọ́wọ́ ó ń ṣiṣẹ́ tá a rán iṣẹ́ tá a rán èmi lèmi ṣe yìí iṣẹ́ tá a rán mi ni mò ń jẹ́ yìí iṣẹ́ tí ọlọ́run ọba gbélé àgbàlá Gabriel lọ́wọ́ ló náà ń jẹ́ yẹn mi ń wábì láti wá condemn àgbàlá Gabriel o because the man the man is trying arákùnrin yẹn ń gbìyànjú ó ń gbìyànjú ó sì ń ṣe ti ọlọ́run ọba rán gẹ́gẹ́ bí agbára rẹ̀ sì mọ̀ ta lèmi láti condemn ẹnìkan Who am I? Who am I to condemn? To condemn. I'm not in position to condemn anybody. ẹnìkan kò in position láti condemn ẹni tó bá dẹ̀ fẹ́ condemn Àgbàlá Gabriel ro dáadáa o kí wọn náà sì kó ronú àtúbọ̀tán ro dáadáa kó ronú àtúbọ̀tán ẹ dákun tá a wá sọ pé bóyá lóòótọ́ Àgbàlá Gabriel ó ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ Muyideen àwọn dáadáa tó ti ṣe nípa Muyideen ńkọ́ ẹ jẹ́ àwò náà mọ́ wò ẹ jẹ́ káwò náà mọ́ nobody is perfect torí pé níbi pé ó mú ẹgbà ó lu Àgbàlá ẹni tó ti wọ forty years tọ́mọ èèyàn bá dàgbà dáwọn stages kan gan ẹ̀ lè nà mọ́ that is the only thing tí mo lè So pé mo rí gẹ́gẹ́ bí n tí mo lè fẹnu kàn ń bẹ̀. beating him ìyẹn nìkan ibẹ̀ ìyẹn ni Àgbàlá Gabriel ti ṣe mistake kí bàbá yẹn k'Àgbàlá Gabriel ẹ̀dọ́ ìkọ́dẹ̀ wà very careful ká má jẹ́ kí irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́ ká má jẹ́ kí irú ẹ̀ ò tún ṣẹlẹ̀ mọ́ ibẹ̀ yẹn nìkan ṣùgbọ́n tí ìyẹn bá wá wáyé gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara kọ̀ṣẹ́ tí ò lè ṣàṣìṣe gbogbo ẹ̀yẹn olùgbọ́ mi èèyàn ni wà bóyá ẹni yìí sílẹ̀ sọ pé inú ló bí òun tóun fi ṣe bẹ́ẹ̀ kì í ṣe màláíkà kì í ṣe àlìjẹ̀nà ènìyàn ni wá tọ́bọ̀ wá jẹ́ pé mísíkì ẹyọ kan tẹ́mi yìí lọ́dọ̀ rẹ̀ nìyẹn o mísíkì ẹyọ kan tí mo rí inú situation yẹn nìyẹn o bíntí Muyideen that is the only mistake tí mo rí yàtọ̀ sí yẹn ẹni tó bá tó rí àwọn mistake míì ẹ dákun yàtọ̀ sí yẹn ẹ wá jẹ́ compare mistake ẹyọ kan yìí pẹ̀lú àdúrún tó ti àdúró oore tó ṣe Muyideen èwo ló gbé wọn jù Ta a bá gbé méjèèjì sórí scale oore tó ṣe Muyideen ó gbé wọn ju àṣìṣe ẹyọkan yìí lọ ẹ má jẹ́ àfi àṣìṣe ẹyọkan yìí kan Àgbàlá Gabriel má gbélébò o àfa ni wa àfa lèmi o mo ní mo wá mi wá gẹ́gẹ́ bí àfa mo wá gẹ́gẹ́ bí èèyàn èèyàn ti ì ṣe àfa tí ì se ṣe mùsùlùmí gan tí ì ṣe kírísítẹ́nì tí ì ṣe mo wá gẹ́gẹ́ bí èèyàn tí kì í ṣe mùsùlùmí tí kì í ṣe kírísítẹ́nì tí kì í ṣe oníṣẹ̀ṣe wíwá tí mo wá lọ́sàn-án yìí tí mo dẹ̀ wá sọ̀rọ̀ lélẹ́yìí mẹ́wàá ní wíwá pé mo wá sọ̀rọ̀ nípa ẹ̀sìn tàbí sentiment eh, eh, religion sentiment. ẹ jẹ́ àgbẹ̀ oore tí Àgbàlá tí Àgbàlá Gabriel ṣe nínú ayé Muyideen ẹ gbé sórí òṣùwọ̀n pẹ̀lú mistake tá a lè sọ pé Àgbàlá Gabriel ṣe nípa ọ̀rọ̀ Muyideen síbẹ̀síbẹ̀ oore tó ṣe Muyideen ó gbé wọn ju mistake tá a lè sọ pé ó ṣe lọ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tá bá wò pé Àgbàlá Gabriel ṣe mistake right ó ṣe mistake by beating him òun náà dẹ̀ sọ kò parọ́ inú mi dùn inú mi dùn kò parọ́ ó nínú bí òun mẹ́gba lóòótọ́ òun nà it's a great mistake kò dẹ̀ parọ́ ṣùgbọ́n yàtọ̀ sí yẹn ẹ jẹ́ àwo àtẹ̀yìnbọ ẹni tó ti ṣe nínú ayé arákùnrin nǹkan ẹ àwo ẹ àwo ẹ má jìyà àti torí pé Àgbàlá Gabriel ṣe ẹ torí pé ó lù ú ẹ̀yin blọ́gà tẹ bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ dákan ẹ sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lú ìpayọ̀ Ọlọ́run ẹ̀yin blọ́gà tẹ bá fẹ́ dá sọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ dá sí pẹ̀lú ìpayọ̀ Ọlọ́run ẹ̀yin blọ́gà tẹ bá fẹ́ sọ kankan nípa ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ pẹ̀lú ìpayọ̀ Ọlọ́run pé gbogbo wa á jìyìn fún Ọlọ́run lọ́jọ́ kan tẹ ẹ bá ti ń ro mistake ti arákùnrin ṣe èmi ọmọ yẹ mistake tẹ́lómi èlé rí o ṣùgbọ́n di only mistake tẹ́mi rí nínú ọ̀rọ̀ yẹn ó ní pé ó lòun ó lù ú wọ́n da dọ̀bálẹ̀ wọ́n sì ẹgbà fún ẹ wá jẹ́ ká lọ wo spiritual aspect tí arákùnrin yìí ní. gbogbo àwọn tí wọ́n bá ti ń tẹ̀lé mi láti bí ọdún méjì mẹ́ta mẹ́rin lórí péjì yìí èmi náà ní similar experience lọ́jẹ́ ń sọ pé gbogbo ọmọ tó bá wà ní street tó ti pẹ́ níbẹ̀ tó ti mumi lórí street tó ti jẹun lórí street tẹ́jẹ́ rẹ̀ tó ti di part and parcel of street irú wọn sọ̀rọ̀ ṣe lóore irú wọn wọn sọ̀rọ̀ sọ pé ẹ fẹ́ mú wọn gòkè ibi náà padà fi máa san ibi náà padà fi máa san.